kankan kú ònú ẹ̀ eléyìí ọ̀dọ́ o eléyìí àwọn ẹsẹ̀ lẹ̀ báyìí kéèyàn jẹ́ yẹn lówó títí di ìgbà kan tá a jọ gbà tá a jọ dá kéèyàn jẹ́ yẹn lówó tó ní kí wọ́n san ó gbàgbé wa ní oṣù Ramadan ẹ wá ní ọgbọ́n nígbà wo wípé ẹgbẹ̀rún àkùdọ̀ ni ẹ ní ẹ̀ mú ọgbà àkùdọ̀ nínú rẹ̀ kó o tètè tán lóṣù rájà lọ́la lè tán lóṣù rájà ajẹ́ pé mú ọgbà àkùdọ̀ nínú owó tó ọjọ́ yìí. eléyìí.